من الطاعة في رمضان الاعتكاف وطلب ليلة القدر أيها المسلمون الاعتكاف هو الوصول للمسجد لطاعة الله تعالى والانقطاع عن مشاغل الدنيا لتفرغ للعبادة والذكر وقراءة القرآن والدعاء وقد كان نبينا محمد صلى الله عليه وسلم يعتكف في عشر الأواخر من رمضان وهذا ثبت في صحيح في صحيحين حتى توفاه الله سبحانه وتعالى والاعتكاف فرصة عظيمة لتطهير القلب ومحاسبة النفس والتجديد السلة بالله سبحانه وتعالى ففيه يخل العبد بربه سبحانه وتعالى بعيدا عن ضوء الدنيا وهمومها أما ليلة القدر عباد الله فهي ليلة عظيمة قال ربكم سبحانه وتعالى ليلة القدر خير من ألف الشهر أي أن العبادة فيها خير من عبادة ثلاث وثمانين سنة وكان نبينا محمد صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها ويعث على على قيامها والواجب علينا عباد الله أن مع هذه الأيام المباركة بالصلاة والذكر والقرآن والدعاء وأن نجتهد في طلب ليلة القدر خاصة في ليالي الوتر من العشر الأواخر أقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب واستغفروه إنه هو الغفور الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا سبحانه وتعالى ويرضى واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله عباد الله ان من افضل ما يقال في ليله القدر ما علمه نبينا محمد صلى الله عليه وسلم امنا عائشه رضي الله عنها لما سألته ماذا أقول إن وفقت ليلة القدر فقال صلى الله عليه وسلم قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني عباد الله أكثروا من هذه هذا الدعاء وأكثروا من الاستغفار والذكر وقراءة القرآن وأحسنوا إلى الناس فإن الأعمال الصالحة في هذه النار عظيمة العجب اللهم بلغنا ليلة ليلة القدر اللهم وفقنا ليلة القدر اللهم وفقنا قيامها إيمانا واكتسابا وتقبل منا الصيام والقيام واغفر لنا ولوالدينا ولجميع المسلمين وصلى الله على نبينا محمد wa ala alihi wa sahbihi wa sallim ajma'in àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tí agbára wa yìí tá a fi ń dúpẹ́ yìí àwa ní òmùpá àbàrà wa mẹ́rin torí pé nínú ìpayà àti ìfòyà láwọn bí nínú ẹni tó ṣe rọmọdán láàyè náà já wà mẹ rọmọdán náà ó là ń ṣe mẹ́wàá ìdá kan mẹ́wàá àkọ́kọ́ alàkọjá mẹ́wàá ẹ̀kejì náà òun lọ́lọ́run fẹ́ sànù wa tá a fẹ́ là kọjá yìí ọlọ́mọdá sànù wa délẹ̀ mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta òun ló wà níwájú wa tá a bẹ̀ náà àṣìbá òfin náà òdodo ọ̀rọ̀ ni pé gbogbo ẹni tí ń mí lókè lọ́lẹ̀ orúkọ ni yóò yọrí ẹ̀ ẹni tí yóò jẹ́ láàmà ọlọ́run ìgbé àti méje wọn fúlẹ̀ rọ̀mọ̀tán lẹ́yìn wa nínú àwọn tí ó ṣe láṣeyọrí kí á wà bẹ́ẹ̀ wá ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé akírun jẹ̀nàṣà níbí lánàá ìyá wa tá a kírun sí lára àjọ bẹ̀rẹ̀ àwọn yìí táwọn náà gbà yọ̀rọ̀ bá lọ sọ fún àdàlọ́ kọ́mọ́sà bá lè gbàgbọ́ wọn mọ́lẹ̀ ó jẹ́ káwa tó sẹ́kù náà kárí sẹ́yìn tí àtọ́rọ̀ àṣà látúfà lẹ́gbọ̀n mọ́ káàkiri sọ̀rọ̀ àwọn ará ilé àtàwọn sọ̀rọ̀ àbá ló sábà ń kẹ́wọ̀n ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run kẹwàá ló jẹ́ ìlú kẹta bùkátà sí ọlọ́run sábẹ́ ìkọ̀kọ̀ sí tó yẹ ẹ̀yin oríṣi ọlọ́run bá ẹ̀jẹ̀ àfipáyọ́ ọlọ́run tó dá ń ṣe inú oṣù alá oṣù usa usa oṣù àlùbáríkà tá a wà yìí ká fi ìbẹ̀rù ọlọ́run kà fún un ọlọ́run ti sàánú wa òun rí olùdíje orí ẹni pé ọlọ́run ṣe wà tó já sí pé lálàálẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ náà òun ni wọ́n máa yọ òun náà kúrò lọ́wọ́ àwọn èèyàn náà unfortunately kò sẹ́ni tí ó sọ fún ọ pé bóyá wọ́n ti yọ lọ́tọ̀ tiẹ̀ lọ́rọ̀ tiẹ̀ abẹ́ tí ó sọ fún ìlú bóyá wọ́n ti yọ lọ́rùn tiẹ̀ bàdán tún dáyìí ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ sinmi a gbọ́dọ̀ gbà tító bó ṣe sábà máa ń ṣẹlẹ̀ ẹ lọ sí àwọn mọ̀sáàjì lásìkò tàwọn yìí sáà fún ẹ tó gbà tó bẹ̀rẹ̀ méje nísìnyí ó ti di méjì àtàbọ̀ mẹ́ta ṣáà ti ṣúọ̀ ní pé ìta ṣe ọba dẹ́dà ti gbà lọ tí ò bá dára lójú kí ló jẹ́ oṣù wa kí ló jẹ́ ọ̀rẹ́ wa òun á ní ẹ̀yẹ ń sọ ọlọ́run ká lọ mọ̀ wípé àǹfààní tọ́lọ̀ bá fún ẹ̀ka lù dáadáa nínú ìdẹ́yẹ nínú ìtẹ̀láṣẹ ọlọ́run tó tóbi òun náà ni kéèyàn nínú sọ̀rọ̀ náà kéèyàn gbìyànjú àlẹ́ àìtíkà lẹ́ni tí ó mọ̀ sálábà pété òru lẹ̀ láti kọ́bi. eléyìí nínú àǹfààní tó ga tọ́mọba lọ sọ lára tó fún àlùmọ̀ yìí lẹ́yìnlá tó lọ́kọ́ dé ọlọ́run gbà tí ó mọ̀ sọ fún ọlọ́run kọ́ ààrùn ó ní khairu min alfi oore tí ń bẹ ń bẹ ó ju kéèyàn lo ẹgbẹ̀rún oṣù láyé òwe ẹyọ kan péré sóòrù yìí òun ló yẹ kéde àti ẹka fọrọ ẹ rẹ mú torí òru yìí ká lè bá aráàyè ká lè rójú ráàyè dúró níbi ìtẹ̀láṣẹ ọlọ́run ká lè rójú ráàyè níbi títẹ̀láṣẹ ọlọ́run nínú òru yẹn òun ni alẹ́ muhammad sallallahu alayhi wa sallam alẹ́ bí pa gbogbo nǹkan tì yóò wá wọlé fún ìyẹn ti ká alẹ́ bí ó ṣe ti ká yóò kóra ró sí mọ́sálásí lẹ́ni tó já sí pé kò sí nǹkan kan tánà bí wà á dáyà kọ́ lágbà yẹn ànáfílà àdùá àdìkír kìrọ àtúnkù à bá a ṣe bá lọ́rọ̀ àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam jọ̀mọ́ nínú súnà àti àǹfààní tànàbì fi kalẹ̀ fún wa tí ò yẹ ká fi ọwọ́ ẹ̀ rẹ̀ mú òun náà gbogbo ẹjọ́ náà bá fún nígbà láàyè kò ṣe bẹ́ẹ̀ bàbá fẹ́ ṣe ẹ̀tíká kò jẹ́ lọ́sídùn تقام فيها الجمعة ودي مسألة ستما تنوكي الجمعة ẹnì kan béèrè béèrè lọ́wọ́ mi tí kò pẹ́ àwa náà kóra wa jọ sí mọ́sálásí kan àmọ́ òye kí jùmọ̀ bẹ́ẹ̀ àwa ṣe é ti káàfù bẹ́ẹ̀ àwa wá ń kí jùmọ̀ bá ń kọ́ gangan mọ́sídìrì jáàmì ẹ̀ àkọlù wípé kò sí ìtìká àyàfi ní thalathatu masajid ọ̀rọ̀ tẹ́ pé ọ̀rọ̀ arínú àwọn onímọ̀ tí wọ́n mú lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lẹ ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ pé gbogbo mọ́sálásí ìdúmọ̀ pátápátá ìnìgbàláàyè wà fún wa láti ṣe àlẹ́ àìtíkà bí ó ti wá mọ ní ó mọ oníkálukú àtẹ̀ntó ráyè àìtíkà àtẹ̀ntí ò ráyè àìtíkà àtẹ̀ntí ò ráyè àìtíkà ẹ jókòó ẹ jókòó àsìkò yẹn àsìkò sílẹ̀ òní àǹfààní ló wá àǹfààní púpọ̀ ló ń fún wa ìbáradà náà bó lẹ nìkan ló ń ṣe dájú kalẹ̀ tó ń lẹ̀ láti lọ kọ́ dídì tí ó bọ̀ lọ́wọ́ nígbà tí tọ́nà ń ránṣẹ́ tọ́nà tó sọ fún pé inna fatahna laka fathan mubina liyaghfir Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara ẹni tí wọ́n ti sọ ilé ìfún kò fi òun rẹ̀ ṣeré èmi àti ẹ láti máa ṣeré tí nǹkan kò ṣọ fún wa kò sí gbogbo ohun tá a ti kí láyé kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ṣọ fún wa tá a lè sọ pé tá a lè fọ gbà pé ah èyí tí mo kí báyìí ó dá mi lọ́gbà ṣé mi àti ẹ yẹ ká fi ọwọ́ ẹ̀rẹ́ rẹ mú ìjọsìn rẹ láti lọ kábì ìwọ tó wáá fẹ́ mú o tó mu lódì wọ́n ti mú déètì àwọn ẹ̀ láti lọ kọ́ kan lè báyìí àdéhìmú sí ìbàdàn wọ́n ti mú déètì àwọn làlátù lè kọ́dìrì kan lẹ̀ báyìí ọlọ́run mọ̀jẹ̀ abẹ́ èmi àti ní mọ̀jẹ̀ abẹ́ wọn sí làlátù lè kọ́dìrì ìlú làlátù lè kọ́dìrì jẹ́ pé ọlọ́run kò ní yọrọ sáà lọ́sùn bẹ́ẹ̀ ni làlátù lè kọ́dìrì tí wọ́n pe lérè tí wọ́n to irinṣẹ́ orin kalẹ̀ tó lórí ń kọrin fún wọn níbo náà ti rí àwòkọ́ṣe ìwé léyìí mìíràn wa òjíṣẹ́ lápá Muhammad sallallahu alaihi wasallam gbogbo lànàbì ti ṣe bẹ́ẹ̀ brádàlá ẹ bùkátà sórí fíìdì nìkan ní pàtàkì jùlọ ẹ̀yin obìnrin gbogbo wọn tí ń bá wá há ẹnfílópù ọ̀rọ̀ fún pé kó o dá owó àbí wọ́n fi ọjà alágàdà látùnú kọ́dí àwọn ọmọ tó ń sìn ọlọ́run mọ̀jẹ̀ owó tọ́lọ̀ ń ṣe fún ọ tó yẹ kó o fi wálé jẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ pé dandan ló fẹ́ra fúnra ẹ̀ ó lọ jókòó bídíà lásìkò tọ́já sí pé gbogbo àlámọ̀rí ọlọ́run mọ̀ yànnà mẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń kádàrá pé ọdún tí ó ń wá lẹ́yìn ọdún èyí tá à ń ṣe yìí olóríire ni ó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló yá ẹ fi ó kọ rẹ̀ sínú àwọn olóríire ọlọ́run wà rí ìlú gbogbo àwọn èèyàn ẹni tó rí bẹ lọ́wọ́ rẹ̀ tọ́lọ̀ ń kádàrá pé yóò bọ̀ ọlọ́run ló yá orí ọwọ́ rẹ̀ ọdún tí ń bọ̀ lágbàá ó mọ èyí tọ́lọ̀ ń ṣe lórí àlámọ̀dé ayé rẹ̀ ọ̀wá náà jókòó síwájú olórin lórí ilẹ̀ láti lọ́pàá dé. bóò ni ó ṣe júwe láti lọ́pàá dé fún wa látọ̀dọ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ìyàwó Aisha wọn ní tí alẹ́ bọ̀ Muhammad sallam tó bá ti di pé àwẹ̀ pé ogún tá a fẹ́ wọnú mẹ́ta tó kẹ́yìn wọn ní ànábì ó bẹ̀rẹ̀ ìgbìyànjú ìlàkàkà lórí ìjọsìn tó yàtọ̀ sí èyí tó fi bẹ̀rẹ̀ àwẹ̀ tí òjò èyí tó fi bẹ̀rẹ̀ àwẹ̀ ànábì ó fún sókòtò tí ó lè sọ̀rọ̀ láàrin sàlà nínú tá ànábì èyí tẹ́tẹ́tẹ́ táwọn ìyàwó àwọn ará ilé bá ń sọ ànábì ó mọ̀ sí tiẹ̀ lọ àmọ́ tó bá dìsà tó bá dàsìkò yìí wà á kọ́dọ̀ àhàlà ànábì ó jí àwọn ará ilé ẹ̀dìdé ẹ̀dìdé ẹmọ́sùn ẹmọ́sùn ẹmọ́sùn àsìkò nìyẹn wọ́n lọ fi ń gbé máìkì lọ́wọ́ òun gbé sọ́tún lòun gbé sósì ẹ̀yẹ́ orí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mi ṣe lọ sọ fún wa orí rẹ̀ láti lè kọ́dírí kò pọ́ dandan pé ìrun ló gbọ́dọ̀ fi gbogbo ẹ̀ kí kò pọ́ dandan pé àdúrà ló gbọ́dọ̀ fi gbogbo ẹ̀ ṣe gbogbo téèyàn bá máa ń ṣe tọ́nà bá máa ń yọnu síyàn ènìyàn máa ń ṣe lóòwú tá a pé ó ṣe tààjù ó lè jẹ́ díkì lọ́mọ ṣe ìyá Aisha radi Allah ó bẹ̀rẹ̀ lọ́wọ́ àdéhùn Muhammad sallallahu alaihi wasallam torí wọ́n tún gbé àdúrà bú kan lé ọlọ́run pé àdúrà kan bẹ̀ làlá tún lè kọ́ dé ìlànà bàbá àwọn ọmọ sà yóò wà láwọn ibì kan àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yóò wà láwọn ibì kan òru làlá tún lè kọ́ dé ìlànà bàbá wa máa sà ànábì yìí sà kankan ọlọ́lọ́run sọ́nà àdúrà làlá bì kọ́ mo lè sọ fún wa tẹ bá fẹ́ mọ̀ bí àdúrà só máa jẹ́ pànàbí ló kọ́ wa ládùúgbà yìí àbí kò ní í jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ wo dáadáa àdúrà ànábì èyí kò ní. bílẹ̀ láti nìkan ti di bó ṣe tóbi tó nígbà tí àwa Aisha bẹ́ẹ̀ lọ́wọ́ àdé Muhammad sára pé àdúrà wo ni kí n máa ṣe àdúrà tẹ pé a sọ nìsín gbogbo ẹ tí sì gbọ́ sì mọ̀ níbi tó kí mọ́ ń wẹ̀lẹ̀ ànábì nígbà tó dáa jù lẹ́nu bílẹ̀ láti kọ́ àlẹ́ àbúrò ìlẹ́ka afúró tòhíbólẹ̀ afọ ọmọ jù bá lọ bílẹ̀ láti kọ́ ibi ṣe tó yẹn gbólóhùn ní àlọ́ bìnrin kẹ́mọ́ pa nínú tẹ́ẹ̀fì máa mọ̀ wípé a ó súnmọ́ kó jòjòló gbólóhùn ọ̀rọ̀ ànábì náà pé ànábì kọ́ aládùn àkàn kì wá sí pé wọ́n àjókòó wọn là wà ń jẹ kò lè jáde ànábì kò sí àdúrà kankan tó wá lọ́dọ̀ ànábì Muhammad salam tó yẹ pé tó bá fẹ́ ṣe é bó ṣe wá gẹ́gẹ́ tí wọ́n fi kún wájú tí wọ́n so mọ́ lẹ́yìn ó wà á lo twenty minutes bẹ́ẹ̀ kò sí. ẹni tó bá gbọ́ lẹ́nu àfẹ́ àtẹ̀rí àdúgbà mo wá kò sádùá lẹ́nu kẹ̀kẹ́ tó ń bá yẹn gbólóhùn àlẹ́bí sókísókí ni jàwámi ò lè kẹ́lì mà àlẹ́bí ti parí ẹ̀ tẹ́tẹ́lẹ̀ àlẹ́bí alá òtí ìtù alá òtí ìtù jàwámi àlẹ́kẹ́lì àwọn gbólóhùn kéékèèké kéékèèké tí ó sì lágbára pọ̀ tí ọlọ́run bá aláṣọ àtàlà ọmọ fi yóò mọ̀ fi àṣẹ sí nígbà téèyàn bá ṣe ọ̀kan la sọ fún wa ní kò pẹ́ kò pẹ́ Allahumma ikfinihi bima shi'ta ó fi nǹkan sọ̀tá bó o kàn wí báyìí lásán ó ti fi nǹkan sọ̀tá rẹ̀ ṣùgbọ́n ímánì tí wọ́n fi wí dà so nígbàgbọ́ nínú ọba tó ń wí fún so onígbàgbọ́ nínú ẹni tó rẹkọmẹ́ndì gbólóhùn yẹn gẹ́gẹ́ so onígbàgbọ́ gẹ́nu gbólóhùn yẹn gẹ́gẹ́ tí ò ju báyẹn lọ bá fẹ́ lómi pé àdúrà tó tó dáa lórí ọ̀tá tọ́ta bá fojú hàn ọ̀tá pátápátá gbólóhùn tó lè mọ sí táná bí kọ wa alẹ́ àkùnmọ̀ ìfìlẹ̀ èyí ìgbìmọ̀ ṣìkà sọ̀wọ́ yìí náà ìmọ̀ ni ti bàjẹ́ ọwọ́ yìí ò ṣe òdúrà náà lọ ó ti bàjẹ́ mọ́wulẹ̀ sí báwọn kan ló ṣe gbà ọwọ́ pé wọ́n lánàá bí sọ ọ kọ̀ọ̀kan fọkàn báyìí ó sì lánàá bí lọ́kọ̀ alánàá sí wàhálà ó gbà pé ó ti ṣú ọ ẹ̀yẹ́ ló ṣe àbá sùpàkárà tó lọ bá ara ànábì ṣe ti káfó tó fi lọ bọ́lọ̀ mọ́jẹ́ nígbà kó pè bíbí àfọ torí kò sí tẹ́lẹ̀ mi ò ní jọ kò jọ nǹkan míì èyí ti káfó náà ni kò jọ kálíwà o lẹ́nu kan máa ń kọ ìyàsọ̀ sí kálíwà tá a máa ń ṣe tọ́ pé ó yàtọ̀ ó yàtọ̀ torí pé ibi kálùwà àwọn èyí kíjímà wọ́n èsì kírun ọ̀ràn yẹn ibi ẹ̀ńtìkáfù a máa kírun ọ̀ràn yẹn àbí a sì máa kí jùmọ̀ à kò sí ìjọsìn kan tí máa dì kan lọ́wọ́ ẹ̀wù bọ́ọ̀ lọ ṣe fún wa ìjọsìn kan tí dì lọ́wọ́ kò sí nínú ìjọsìn tọ́lọ̀ fúnra lẹ́kọ̀ọ́ Muhammad sallam ẹ̀dá kò bá wa lọ mọ́ká táà ń ṣe ájì lọ́wọ́ àlékíjímọ̀ àníkíjàmá mọ́ gbé tí káfíńtà náà fi fún wa mọ́ gbé sí ẹ̀gbẹ́ kálúwà àwọn oníbídíà kálúwà tí wọ́n wọlé rẹ̀ tí wọ́n kọ̀ sí ọ̀dọ̀ kálúwà tí wọ́n wọlé rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ rúrù ànábì fún wa nílé sallallahu alaihi wasallam èyàn ló sí Allah subhanahu wa ta'ala a sí ẹ̀sìn yẹn a sì òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam a ah, sì ànábì tẹ̀lé ànábì wa muhammad sallam òun lọ́lọ́run rán gbogbo ẹni ọba tẹ̀lé ó dájú pé yóò là lálùkìyàmà ẹ̀ ń bá yà tó bá yẹ kó lẹ́yìn ànábì sallam ó tí rúṣì allah subhanahu wa ta'ala wa muhammad kì í nìkan ní obìnrin náà torí pé ànábì muhammadu sallallahu alayhi wa sallam ìtàkàfà nabiyyu sallallahu alayhi wa sallam wà ìtàkàfà azwaju min ba'di ànábì kò láyé àwọn ìyàwó ànábì tó ń ṣe ìtìkàf nígbà tá ànábì sì láyé náà àtọjú ayé ànábì làwọn ìyàwó ànábì tó ń ṣe ìtìkàf májẹ̀mú kan wà níbi tó bẹ̀rẹ̀ dé májẹ̀mú tó sì ń bẹ ńbẹ̀ náà ní pé gbogbo ibi tí mo bá kalẹ̀ lọ jókòó sílẹ̀ tẹ́lẹ̀ náà májẹ̀mú yìí a gbọ́dọ̀ ṣàfẹ́kù rẹ̀ nínú májẹ̀mú tó wà bẹ́ẹ̀ ni pé àmùnú ibi tí wọ́n bá ti ṣe ti káàbù ìfọ̀kànbalẹ̀ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ torí obìnrin ẹni ọ̀wọ̀ ni wọ́n ìṣèlú tí wọ́n ti lọ́mọ sí ti káàbù táwọn fóònù ṣe bálabàlà pẹ̀lú àwọn ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì ìyọ̀ǹda àwọn tó ní wọn àwọn áwòlíyàwó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó bá jẹ́ kóbìnrin tó wà ní ọkọ rẹ̀ ọkọ rẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda tí ò bá sí ọkọ tó bẹ lábẹ́ àwọn òbí rẹ̀ nígbà náà nǹkan bàbá rẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda obìnrin náà ṣe é ti ká eléyìí ṣàdàdà lẹ àmọ́ kò sí nǹkan kan táwọn ṣe é ti ká fún oníkálukú ló fèsì alábọyé ayé rẹ láàrin òun àtọlọ́run bá rẹ ọwọ́ àlewọ yìí ti ká ó jẹ kọrọ bọ́ọ̀lù náà èrò ní àtẹyìn ọmọ téèyàn sí nítorí torí ẹ kù lé gbogbo ìdílé ọwọ́ à ń sọ̀rọ̀ jẹsí àbí bẹ́ẹ̀ kọ́ èyí tẹ́ mọ̀ fàmúra yín lọ ni pé ọ̀rọ̀ politics àbí ọ̀rọ̀ ogun Iran àti Amẹ́ríkà gbogbo eléyìí wọ̀ lọ ìtìkà oníkálukú fèsì gbèsè ayé rẹ̀ ó dájú pé alhamdulilah ibi tá a bá dé yìí àti bá débi tá a bá dé yìí sáyọrí ẹ̀ àmọ́ sáàsì míì àmọ́ èyí tá a bá wá ń ṣe lọ bí iṣẹ́ ká ṣe kó dà alẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam alẹ́bí máa ń gbìyànjú nílẹ̀ láti lọ kọ́ni ní ìgbìyànjú tí ò ti sí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pàtàkì jùlọ àwọn lẹ̀yà ni mítì àwọn òwú tó bá wá jẹ́ ọ́ọ̀dì nínú àwọn òwú mẹ́wàá tó kẹ́yìn a máa twenty one twenty three twenty five twenty seven twenty nine àbíbá òfin náà lọ́dọ̀ tiwa láti lọ́kọ́ dé ẹ̀ka ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fi hàn òṣìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam pé ọjọ́ báyìí ni láti kọ́ dé ọmọ yẹn àlẹ́bí sì jáde lórí kó wá fáwọn ìjẹ̀mọ́ àbẹ̀lẹ̀ àṣìṣàbí kó wá fún onílà báyìí pé ọlọ́run ti jẹ́ kí n mọjọ́ tilẹ̀ láti kọ́ dé ọmọ yẹn sí àlẹ́bí bá wọn tí wọ́n jà ẹ̀dá kẹ́kẹ́ ló ṣẹlẹ̀ kí ló fàjà kálẹ̀ bí òun àṣẹ àlẹ́bí ni ẹ̀sìn lọ wo nígbà tó ṣe tó yẹ náà náà àlẹ́bí ni jíjáde tí mo jáde wọ́n fẹ́ fún yín làbárí tọ́lọ́ wọn bá sọ fún mi pẹ̀lú wípé ọjọ́ báyìí nílẹ̀ láti lọ́kọ́ nínú wọn àmọ́ bí mo ti ń gbàgbé tí mo ti ń yẹjú áwọ̀ láàrin kò sí ìtura wọ́n ti mú mi gbàgbé ah ti gbàgbé o wàásà ayé àpò nàfẹ́ lẹ́bi ní gbígbàgbé tí mo gbàgbé yẹn ó sì ṣe pé pé orí náà lọ́nà òun fi jẹ́ kó jẹ́ fáyọ̀ lọ. Orí sì ló jẹ́ táà náà bá rò yẹn. Èmi lónìí táà sọ, ṣé àwọn ń ka seventeen báyìí? Àwọn kan ka sixteen lọ. Sọ́dọ̀ wọn làwọn ti kọ́ lílì wá fún sí àbọ̀ ìrọ̀sí wa. Èmi sọ pé ìdá téèyàn ò bá wulẹ̀ tẹ̀tì ní gbogbo ìjọmọ́ ẹ̀wá yìí tó lò bákan náà tó o ṣe bákan náà ó ti dá ju ìdájọ́ ìsọ̀ sọ́dọ̀ àìsàn wàbí táàgì gbogbo òmìnira náà kódà kó mọ̀ jẹ́lá láti nǹkan bí ẹyọ kan ní òjẹ́lá láti nǹkan bí rẹ̀ kì í ṣe gbogbo ọ́ọ̀dì tá a kà yẹn gbogbo ẹyọ kan yẹn gbogbo ládà ìgbìyànjú tèèyàn bá wá ṣe láàrin ìlú bẹ́ẹ̀ wáyé èyí bẹ́ẹ̀ni mo ti sábà ẹni ó bá tún. Thank you. أحباء في الله هذه الأيام أيام الخير والطاعة وذكر الله سبحانه وتعالى ẹjá mọ̀ fáwọn ọjọ́ yìí àwọn tó tẹ́ pé orí pọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀rọ̀ tí ọlọ́run ọjọ́ kíkí alukur'an ọjọ́ tẹ́ yóò di rẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run bá aláṣọ káàrọ̀ wọ tálá tọ́lọ́ ó sì gbàdúrà rẹ̀ àbí ọlọ́run bá ó fi ìwé àti kò fi wá ṣe kò ń gẹ́ ó jẹ́ ká ṣe kò ń gẹ́ òun rẹ̀ láti lọ́kọ́ bírí ìjẹ́ká dáadáa fi bẹ́ẹ̀ àṣetánì tí wọ́n gbà yẹn lágbe tí máa ń kún yẹn lóògbé àbó ọlọ́run kó yà wá yà á àbí ọlọ́run bá máa ń sùn ṣáà lọ́wọ́ wọ́n tààlà kó dàpọ̀ pé jọ kó bá lè ran àwùjọ Islam kó bá lè ran lọ́wọ́ kó bá lè lójú ti àwọn ọ̀tá ọlọ́run ọ̀tọ̀ tá a lé àtọ̀ tá a òde ọlọ́run bá lè lójú ti wọ́n ìlọ́kúlọ̀ alẹ́ àwọn ọmọ ìdífà àbúrò ní ilẹ̀ bíbí ọ̀nà mi wọ́n jẹ́ àyìnbó mi bẹ́ẹ̀ ní àìdí ìlú sàlẹ̀ اللهم ادفع الظالمين بالظالمين واجعلنا من بين ايديهم سالمين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفانا مع الأبرار اللهم انصرنا ولا تنصر علينا على انصر الإسلام والمسلمين وأعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين أمة لا تضع لنا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا حاجة إلا قضيته ولا حاجة الدنيا والاخره الا قليلا اللهم صل على عبدك ونبيك محمد وعلى اله وصحبه وسلم اجمعين واقول ما تسمعون اصدق لي ولكم من ذنب والسلام عليكم ورحمه الله وبركاته